You just blow my blow my mind blow my mind ah you just blow my ah yeah. ẹ wo mi lè wá para mi bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n Chris jó tiẹ̀ mí náà ni pé kí n jẹmọ fún yẹn bọ́ ẹ gbàgbé wà lẹ̀ o tọ́wá níbi ká wá sí tiwa tiwa ká gbé bọ́ọ̀dì ká gbé sáńkú ká <laughs> gbé sọ́ọ̀lì màá gbé fún yín lónìí gidi lẹ́yìn ìgbà tí wàá gbọ́ yẹn ẹ̀ mo ti bọ́ sí apala ti lórí títì ẹ mọ̀ pé mo ti gbéra mo ti mì dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀ àdúgbò mo fẹ́ kalẹ̀ sí àdúgbò yìí náà ni ìbéèrè mo ti wá fẹ́ wá jù sí ládùúgbò yín ó yá kí ni ìbéèrè náà òun náà ni kí ni ẹ̀yin ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin àbí gẹ́gẹ́ bí obìnrin kí ni ó yẹ kéèyàn wò kéèyàn tó fẹ́ bóyá ọkọ ni o àbí láya ni o gẹ́gẹ́ bí obìnrin kí ló yẹ kọ́kọ́ kọ́kọ́ wò lára ọkùnrin kó tó di pé o fẹ́ ṣé ìwà àbí ẹwà tó bá sọ pé ìwà kí nìdí tó bá sọ pé ẹwà kí nìdí tó bá yẹ pé ọkùnrin ni ẹ́ kí ló yẹ kó kọ́kọ́ wò ní obìnrin kó tó di pé o fẹ́ sílé ń bò tẹ̀fẹ́ máa ba ṣeré ìfẹ́ ṣé ìwà ni àbí ẹwà tó bá dẹ̀ sọ pé ìwà kí nìdí tó bá sọ pé ẹwà ẹ̀yìn àdúgbò yìí ó yà ẹja sáré dèta lọ ká lọ gbọ́ lẹ́nu àwọn èèyàn ẹ̀yin náà ti ń yọ̀ràn láàrin ẹ̀yin méjì ẹ̀yin tó bá ti gbọ́ lẹ́nu àwọn ará ta àwa jọ pọ̀ mọ́ ti yín àwa wò èwo ló yẹ kí ẹ wò ìwà ni àbẹ̀wà ẹ̀yin ìgbà mi ó dà èmi sọ pé ìwà ẹja lọ gbọ́ lẹ́nu àwọn tó kù. ìwà ni kò ń ṣe ìwà ìwà ẹwà náà ṣe pàtàkì ìwà ní kókó ask me why ẹwà lẹ́nìí ó wà ń bẹ̀ hmm? ó lè má sí ń bẹ̀ lọ́la owó lè wà lẹ́nìí kó má sí ń one so tẹ bá fẹ́ ṣègbéyàwó hmm? ìwà wo ẹ fẹ́ owó lè wà lénìí ẹwà lè wà lénìí kó má sí níbẹ̀ lọ́la that's the the uh, the short and simple of um, whoever wants to get married yeah mm. I've been married for sixteen years hmm? mo ti ṣègbéyàwó fún ọdún mẹ́rìndínlógún ó ń yẹ yín bẹ́yẹn. Mm-hmm tó yẹ pé ẹwà nìkan ni mò ń wò màá ti fọ́ orí ẹ̀ àti sá lọ ìwà ló fi mú mi mọ́lẹ̀ tì náà èmi náà mò ń ṣe dáadáa òun náà ń ṣe dáadáa fún mi. ìwà ni o nílẹ̀ yorùbá and again nigeria personally ìwà ló better in fact throughout the world ìwà léèyàn gbọ́dọ̀ wò kó tó ṣègbéyàwó because wọ́n ní àtìlẹ́ láti kẹ́sọ̀ ròde nígbà tí èèyàn bá sọ pé ẹwà <laughs> at the end of the day marriage yẹn ó máa scatter ni ó máa dàrú pátápátá yanyan ni. ìwà ni wọ́n máa wò torí tó bá wo ìwà á mọ̀ pé ilé tóun fẹ́ wọ̀ kì í ṣe ọkọ ẹni kan lòun fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ ọ̀wọ́n ẹbí ọkọ mọ́ ọkọ ni. bọ́ tí ó bá wo ẹ̀wà ẹ̀wà yẹn á kàn tán yoyoyo ni and the other of the teeth á dà àwọn ẹbí ọkọ ní láìkẹ́ ẹ̀wà ọ̀nà torí tíwà ò bá da tó bá fine tí tó bá nẹ́wà ẹ̀wà yẹn á fẹ́ bo ìwà yẹn mọ́lẹ̀ but àti lọ́ngìrọ̀ Yorùbá máa ń pè é pé pé èéfín níwà ìjọ kan aró jáde so tí e, tí èéfín yẹn bá ti ro jáde tọ́wọ́n ẹbí bá ti ń rí one or two things ọ̀dà nínú ìṣesí ẹ̀ ọ̀n ní láìkẹ́ mọ́ no matter bí kò bá jẹ́ kí gbogbo rẹ̀ gold ni ọ̀n ní láìkẹ́ torí pé kò ní ìwà but kó máa fine kó ní ìwà ọ̀wọ́n ẹbí á láìkẹ́ nǹkan kó máa ṣẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó máa ṣọwọ́n ìwà kan tó bá nǹkan mu wọ́n sì máa ní ìwà ẹ̀kọ́ ní ìwà. of course ìwà lèèyàn máa wò èèyàn ò lè wo ẹwà nítorí pé um, ẹwà ó lẹ́tàn ẹ wà á lẹ́tàn ẹ mọ̀ ẹ kàn lè máa wòyàn lójú kó dára kó ṣeé wò bọ̀ kó má níwà tí ò bá ti níwà kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe kò lè gbélé ọkọ tó bá ti níwà ó máa bá àbúrò ọkọ jà ó máa bá ìyá ọkọ jà ó máa bá gbogbo ẹbí ọkọ jà ìwà ayé gángan gángan ló ṣe kókó ló ṣe pàtàkì nínú obìnrin. ẹ wẹ́ yorùbá máa sọ pé ìwà yeah ìwà so ìwà lè máa wò yeah yeah because ìwà ìwà yẹn gángan ní ẹwà ìwà ìwà yẹn gangan òun ni ẹwà so téèyàn bá ní ìwà tó dáa then ẹwà nìyẹn. ìwà ló ṣe kókó yorùbá àwọn yorùbá gan máa ń sọ pé wọ́n máa ń sọ fún like gbàtẹ́mi fẹ́ ṣe wedding wọ́n sọ pé mórí lọ má mẹ́wàá lọ which is mú ìwà lọ ìwà ló ṣe kókó ìwà yẹn gangan gangan. ok ẹwà àbí ìwà ah èèyàn gbọ́dọ̀ gbòó méjì náà ni o ah èèyàn máa wo méjèèjì náà ni ah, téèyàn bá ní ẹ̀mí wà ó bẹ́tà kó tún ní ẹwà ah nítorí pé èèyàn ò lè ní pé kó ní pé kó wẹ́ ọ ẹ̀mí kó fẹ́ lọ kó lọ fẹ́ arọ̀ but ìwà náà la máa wò ìwà gangan la máa wò tó bá pè mí ni o màá kọ́kọ́ wo ìwà kí n tó máa wo ẹwà. ní oníkálukú ti wí tiwọn lọ́tún lọ́sì lókè ilẹ̀ láàrin iwájú àtẹ̀yìn ní apá etí ọ̀tún lápá etí òsì ní apá iwájú imú ọ̀kan oníkálukú ti wí tiwọn wọn ní pé bó ṣe rí lọ́dọ̀ wọn lélẹ̀ ṣùgbọ́n tó bá ní pé kẹ́mi sọ ẹ wò mí ní parọ́ gẹ́gẹ́ àsojú abẹ́ǹkù ká sòótọ́ ká sòótọ́ ká tọ́ pínpín ẹ̀ ẹ wò ìwà ni ìwà ni kí ni kókó ẹ̀wà tí kò sí wà àkó ẹ̀yọ kò bú ìkúnyàn ìkakọ̀ jẹ́ ìyàwó ìyàwó show off lásán ẹ ẹ mi mi ẹ mọ pọ ọkùnrin mi tí mo bá máa sọ̀rọ̀ máa fèsì obìnrin ká jẹ́ ìyàwó show off lásán kí ni kókó ẹ̀ kò kò sí point now kò sí point ìyàwó social media ìyàwó whatsapp ìyàwó instagram dáná fún mi baby òdèjọ òdèjọ jẹ slice bread kí n jẹ slice kí n jẹ slice <laughs> kí n jẹ slice bread ah nígbà tí spanner ẹ̀ ò kàn <laughs> rárá òun ní fẹ́ ṣe bẹ́ẹ̀ òun ní ṣe bẹ́ẹ̀ ah rárá ẹ wo ọlọ́run ọlọ́run jẹ́ ká rí àdánwò tágbára wa ò ní ká mẹ́ni <laughs> àdánwò lèmi kà á kún ẹ tó bá dẹ̀jẹ̀ pọ̀ ọkùnrin náà o kò lẹ́wà ni kò sí wà rárá ìyẹn ò yẹn ò dá o ìyẹn o dá ká máa bára sòótọ́ ọ̀rọ̀ o òótọ́ òótọ́ ọ̀rọ̀ ó máa ń korò létí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ lòótọ́ ọ̀rọ̀ máa jẹ́ pàjọkùnrin o kò fáìn lásán kò sí wà kò sí ìwà gẹ́gẹ́ bí ọkùnrin inú ẹ pé ìwà kéèyàn mọ ìtọ́jú ìkẹ́ obìnrin ṣe àánú ìyẹn ń ṣe ìyẹn ń ṣe ìwà lẹ́yìn pátá tí wàá gbọ́ ìyẹn tó ní kálukú ti wí tiwọn ó ní láfẹ́ lọ gbọ́ ó láfẹ́ lọ jó sí ó láfẹ́ lọ mì gbẹ̀dú sí láti ẹnu Tiny Makanaki kí ló pé ó ní Power Rangers oh, ẹ ìfúnṣe àgẹ́tì super power yébà ẹ I for commit you where you dey ẹ àmì ìtàn ẹ̀ nà ọ́ bẹ́bí náà ìfi sọ́ni ẹ ẹjẹ́ ọlọ́gbọ́n bá rẹ̀ jà sáà jẹnu Tiny Makanaki mo sì wá bí èmi náà ti ń gbé bọ́ọ̀dì mi ẹjẹ́ ọlọ́gbọ́n.